lè wá ṣe lazy man. ibi tí wàá pa mi ṣé ní wàá kéde kan tó wà ní ìjọba. ebi ò ṣe nípa iṣẹ́ kékeré kọ́ náà. oh yes. Ah, jọ mo ń bọ̀ mo ń bọ̀. ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tó bá ti jọ lájọṣepọ̀ tán ló máa ń kọ sínú dáre everything ló fẹ́ mọ̀ everything ló fẹ́ mọ̀. everything ló yẹ kí n mọ̀ èmi lọ kọ́ ẹ mẹ́. <laughs> okay mi ní sọ ilé if i won't tell you. Hmm. ṣé kò ṣe pé òun kíìpẹ̀ fẹ́ fi sọ story fún ọmọ tàbá bí tán ṣá. <laughs> mi kíìpẹ̀ fún story àwọn ọmọ but this i won't tell you until when the time is ripe okay. whatever mm-hmm. that's my money i'm proud to do it. yeah we are proud to know. it. <laughs> jáde jáde àlọ́ wà tán báyìí. I think so because I can't cook mi lè dáná. Oh yeah, let me go and get my bag. Agbọ́yẹ̀ ni Bọ́lọ́mbà ní èèyàn lè tó rí àjẹ ọ̀wẹ́ òun Bọ́lọ́mbà pé ó yẹ. Ẹ pẹ́lẹ́ sà. Ẹ pẹ́lẹ́ sà. Ah, Ẹ pẹ́lẹ́ sà. Kọ́ àgbà rẹ̀. èèyàn lè torí adé mọ̀ pé o bọ́lọ́ bá bẹ́ẹ̀ ni bọ́lọ́ bá hmm? kí ló dé tó jẹ́ pé ẹ̀yìn ti gàrí mo ti bá yín. Eh, ọ̀gá máa dúpẹ́ nígbà tí mo wọnú ìdáná lọ lérò pé n ó rí nǹkan kù sẹ́nu mo sì débẹ̀ kọ́ náà gbogbo ẹ̀kọ́ tó yẹ wọ́n rò pé kí akáwó kó ná kó tó elú mo bẹ bọ́tà mo gba ilé ìgbẹ́ láwọn lọ́dọ̀ ìyá Basira mo fi rí nǹkan ẹ̀dín lọ́nà mo ti mọ ẹ̀yọ̀kan má jẹ́ àfi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bàbá láńlọ́ọ̀ ó wálé ó lóun fẹ́ gbowó ó sì ló sì fún pé kò sí ìṣòwò lẹ̀ ọ́ báyìí. ṣé wọn ò ṣáàbínú kó pọ́ṣà. ó bí náà kódà bí lọ́wọ́ fara ya mọ́sá pẹ̀lú sí ìpínlẹ̀ mi sì jẹ́ ọmọ pé onígbèsè tí ọba gba ẹ̀mí ó ṣe tán tí ó gbẹ̀mí ni òun náà sì ṣe mẹ́tọ̀ sọ́wọ́ rẹ̀ mẹ́ ọlọ́run ṣe yá. ó ga ọ ó ga nítorí àgbọ̀dọ̀ máa bá báyìí lọ. báyìí kọ́ ni wọ́n máa ń lọ. ẹ rántí ọkùn tí mo sọ fún yín kó máa yọ fún yẹn. èmi náà rò pé because tó sí òkú síbi tá a ti máa rí owó ilé. so mo ṣàwà pé wọn pé mo fẹ́ rí wọn gba tí mo dẹ̀ lọ rí wọn mo wá ṣàlàyé fún wọn pé ìṣòro báyìí la ní pé a fẹ́ sanwó lé àná that wọ́n dẹ̀ ní kí n má wọrí pé àwọn máa ràn wá lọ so ìyẹn ni ó kù tí mo ti ẹ̀ ṣe ni tó ń fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ báyìí. ó ní òun ràn wá lọ. bẹ́ẹ̀ni. ẹ dákun bí ṣé ọ sọ fún pé owó lé yìí ọ̀pọ̀ díẹ̀ ṣé màá sanwó ẹ̀kọ́ àtàkàrà sí fún. mo kúkú sọ fún wọn wọ́n dẹ̀ ní má wọrí pé agbára Ọlọ́run kà so àdúrà yẹn náà lèmi náà pé ká máa gbà kọ́lọ́ lè tètè bá a kó sí wọn ní kíákíá ẹ gàrí tó kù ìṣẹ̀ṣẹ̀ fẹ́ mu ni. ẹ wò èmi ti mú ẹyọ kan ìwọ ló kó méjì nílẹ̀ fún mi kí wọ́n náà rí fún mi. ìfà àti iṣẹ́ lè ní àwọn tá a máa ń rówó táàpù lọ́wọ́. ẹ ìṣẹ̀ṣẹ̀ ni ìṣẹ̀ṣẹ̀ ni kò sẹ́ni tí ò bá ìṣẹ̀ṣẹ̀ tó polówó ẹ polówó ń riwó mọ́ náà lẹ̀ tí ò lè nẹ ẹ mọ̀ pé wàhálà ṣé bàbá òun lérè fún ọ ó mì ní wọn wá wá wá wá mo lè lọ màmú jọ mo lè lọ. kí ló ṣẹlẹ̀. Ah, ah, kí ni o ṣẹlẹ̀ kí ló fẹ́ lọ ṣe nílé. ọmọ ìlàwà kí ló dé gan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kò sígbà tí mo wá síbi àyè tó fẹ́ kí n wọlé rí ṣé ah, mi ò dún rí ni ó gbé mi sápamọ́ ni. mi ìgbé e pamọ́ calm down ẹ eh? n kò fẹ́ kó take time ẹ kó tó mọ ọmọ mi. àyẹ̀wò àbọ̀rọ̀ take time jẹ́ kí n mọ àwọn àna mi jẹ́ kí wọ́n mọ̀ mí ìyẹn gan ló máa fi mọ̀ pé mo serious pé mo fẹ́ fẹ́ stop hiding me. i'm not hiding you ẹni tá à ń pé àwọn ọmọ wa bá kì í garun wo tó bá yà ó máa mọ̀ wọ́n. lọ́pàá tó bá yẹ oh please now má bínú now. i'm not happy about it sincerely ah. sincerely. i'm sorry with time máa mú ẹ wọlé má now. it's alright no problem. are you sure. ah no problem. are you angry. no i'm not angry. yeah kiss me. No, no, kiss me. Me only kiss ẹ. that means you're angry. no, I'm no.

kí ló dé tó yẹ kọkùnrin yẹn wọlé. mọ́mí ẹ̀ ń tà bá ń gbéyàwó bọ̀ wá bá kí n nọrùn ó máa hmm. wọlé tásìkò bá tó. Hmm. yẹ́yẹ́ ọ̀rẹ́ <laughs> gist wa let's go let's go let's go hmm. enough gist mọ́mí ṣe wà okay. Mami, ẹ kúlé sáà. James sá ẹ̀lẹ́. Bó o lè wà òkè. Wọ́n àtàárọ̀. Ẹ wo àtàárọ̀ ni ẹja tó kọ́lọ́. Tí o sì ó pé ọdí ẹ. Mo ya bì kan ni. Mo actually yálé láńlọ́ọ̀dù náà. Mo san àwọn owó ilé tí a jẹ. Mo lè tún san in advance. Ẹ̀ mo tún àgùkù kèkú sí nǹkan tá a máa jẹ́ ní so mo yọ ọjà láti ẹ̀kọ́ tá a máa jẹ. James fáìndì ẹ lọ. ó fáìndì mi lọ. àìjọ wa ó kéntì ẹ̀já rẹ. wà á bọ̀dà ló. má ti jù o tó bá fẹ̀sìn máa ní kó bẹ́ẹ̀ kó wá sí. mi ò lè tijú pẹ̀lú ó ti wà ókè. Ah, àbí tí wọ́n tún máa jẹ yìí tó kù sí ara àti bòmí. mo yó gan. ìyá yín kọ ọkùnrin lẹ́yìn náà sí. Hmm. mo wà ókè. ẹ máa wà ókè gbogbo ẹran orí tébù ilẹ̀ ti jẹ tán ẹran yìí ni. Uh, James. Boss, boss. Báwo. James James. Ọ̀gá mi sá. Ṣé wa ókè? Pẹ̀lẹ́. Ẹnu ọgán jó wọlé ni. <laughs> Mo ṣe jẹun tán ni. Báwo ni ṣe ṣá wa ókè? Ah, ah. James James. Yes boss. Èló ni owó wa? Oh, four thousand naira four thousand naira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sá. mi ì kaná ṣáàbẹ̀ ẹ ṣe kíá let us start moving. ọkùn ṣẹ́gun four thousand naira ni mo powó yín seven thousand lẹ kó sí ẹ ṣe pé ẹ ṣe mistake sá. seven thousand naira ló wà ń bẹ. ẹ ò jáde bẹsẹ̀ rìn lọ lé máa wọ mọ́tò náà. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. Ah, ọmọ gidi ni wọ́n náà. àǹtí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣe gan ẹ ṣe ìjẹta náà ah, ẹ ṣe ìjẹta láti ní ibi ìgbé máa kí ìgbé dúpẹ́ lọ́wọ́. Ah, ẹ̀yà dáàdì náà kọ́ ṣàlàfíà lọ́wọ́ ẹ̀yà mo tẹ̀ tí ni mo máa rí e. ṣé o kì í notice àwọn eh, uncle brother ti James máa ń hmm, èmi ò fẹ́ fi taratara láìkẹ́. Like James ṣoré tábánikà wò it is either ká jẹ́ ẹgbẹ́ àbí tí n bá tiẹ̀ máa wá jù ẹ lọ kí n fi oṣù jù ẹ lọ ó ti yé kò lè pọ̀ tó yẹn débi pé ọmọ máa pè mí lọ́kọ̀ àbọ̀ máa pè mí bọ̀dà mi ẹ̀ láìkẹ́ ó ti yé jọba mi yọ kúrò pè mí lórúkọ Ṣẹ́gun lórúkọ mi pè mí lórúkọ mi. ọkùn Ṣẹ́gun ṣẹ́rí nǹkan tẹ́ sọ mi ìdè sọ pé kò dáa àmọ́ kò kò kò make sense fún pé kí n máa pè mí lórúkọ olówó làgbà olówó lẹ́gbọ̀n ẹni tó bá ti ń fihàn ní jíjẹ àti mímu àfihàn bá larúkọ mọ́ra ẹni bẹ́ẹ̀ lórí ọlọ́run gan abínú sí i kò ní lè pọ̀ sí gbogbo mi ò ní lè pè é lórúkọ sí. ṣebí èmi mo lórúkọ mi èmi mo dẹ̀ ní mi ìfẹ́ bọ́ọ̀dà mi ìfẹ́ wọn kú. yọ kúrò. ẹ ṣe kíá àti ń lọ tiwa. ok james mi nílé èyí. ẹ jà lọ ẹ jà lọ jà lọ time ti lọ. mo náà pè é. Let's go, baby. Uh-uh. Ah, I want to All three. pé kí wọ́n apá kiri. yàwó náà fèsì náà má yẹ kí. ṣẹwà ṣẹwà. kí mi lẹ́jọ́ ṣẹwà ṣẹwà kí ló ṣẹwà ṣẹwà kí ni. kí ni o gbélé sọ fún mi. kí ni kọ́lọ̀ problem ẹ̀ gangan gangan wà á dẹ̀ máa gùn mi lọ́rọ̀ sàn ṣé ìwọ lọkọ ni àbẹ́mi ṣé ìwọ lọkọ àbẹ́mi. ẹ kí ló sọ o dán nǹkan tí mo sọ ni ṣé wọ lọkọ àbí èmi ni. ìwọ ọkọ <laughs> ìwọ ọkọ ta ló ta ló fẹ́ èmi àti ẹ fúnra tó ń pè tó ń pè rẹ lọkọ ṣó ti fẹ́ mi sílé ni tó ń pè rẹ lọkọ. ṣé èmi ti fi ẹ sí ilé lẹ́nu ẹṣẹ wà wo mo ti gbìyànjú tó mo ti gbìyànjú tó níbi tí mo dẹ̀ wà yìí apá ti pín mi èmi lọkọ ẹ àṣẹ tí n bá pa nínú ìlú máa gbọ́ whether you like it or not. kò hmm? fẹ́ pàṣẹ. máa pàṣẹ wà dẹ́gbọ̀n. <laughs> ṣẹ́gun ò get kìíní kan àwọn tó ń pàṣẹ àwọn tí wọ́n ń ṣe ojúṣe wọn lọ́tún lọ́sì ni dúró ó ṣe anything lórí mi ó fẹ́ mi ní ṣùlọ́kà ó ṣe ordinary mọ̀ mi mọ̀ ẹ́ ó lọ fẹ́ pàṣẹ wo gbọ́ if you want to pàṣẹ truly truly come and do the needful wá fẹ́ mi ní ṣùlọ́kà ṣùgbọ́. ṣé ẹbí mi ni o ti ń blame mi nítorí yẹn sí àbí o ti ń da fault lé mi lórí bí ṣe ń rí ẹ àbí. ṣàlàyé fún mi ṣé mo wọnú ilé yín rí ilé yín mi ò wọ̀ rí mi ò mọ ẹbí mi ò mọ ara mi ò mọ ẹnì kankan mọ ẹ ṣadé ọ̀rẹ́ ẹnìkan ni mo mọ̀ jọ jọ ṣàlàyé fún mi báwo ni mo ṣe máa gbé ìgbésẹ̀ ìyàwó pẹ̀lú obìnrin tí mi ò mọ̀ délédélé ánsá mi. kò sọ̀rọ̀ àbí. o. ṣẹ́gun. happy birthday to us. Taiwo. Taiwo, irú orun wo ló ń sùn sí dídé náà n tún kọrin happy birthday ò tún lè dìde jẹ́ à lọ kí mọ́mí lè pray fún wa lọ́mọ kan máa jáde láàárọ̀ yìí Táíwò bóyá dìde dìde dìde dìde Táíwò ah irú orun wo ló ń sùn yìí. Good morning, darling. Happy birthday. <laughs> Wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ọlá àti àlàáfíà tó pọ̀ eh, ọlọ́run àtúbọ̀ dà ẹ́ lágbà eh, pẹ̀lú ògo ọlọ́run ìwòye ọdún tó ń bọ̀ nínú ilé mi ni pẹ̀lú ọmọ làǹtìlanti <laughs> wọn ò ní fi ẹ́ bú mi o eh, wọn ò dẹ̀ ní fèmi náà bú ẹ̀ àjọ máa wà títí tí pẹ́pẹ́pẹ́ happy birthday my love. Mm. Yeah. Um, mo ní kí n wá gbẹ tó bá ti di bí nǹkan bí twelve is that fine? all right darling see you soon love you baby. um, ọkọ mi ìjìnlẹ̀ ìjìnlẹ̀ aláṣẹ kìí ní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú yẹ. òbẹ́kìsì gbẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílẹ̀ láti sọ sọ́dọ̀ nígbà aṣọ èkejì ẹ̀ ń kọ́. ẹ mọ ọmọdé ẹbí ẹ mọ̀ pé olóòrùn ni mo ti jíjí kó jẹ́ ká wá kí yín kò dáhùn mo yà fílẹ̀ mo ní kí èmi wá ṣe háì sí yín kẹtọ́ mọ́ mi. yes ma èmi á ṣe púpọ̀ ẹ̀ o àmín ọlọ́run ní fẹ́lẹ́ ìṣàṣemọ́ fún yín lágbára ọlọ́run ẹ ṣí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá nínú ọlà bó ti wù kí wá pẹ́ láyé tómi ní mọ̀sáré. àmín o àmín o ẹ ṣe gan-an ni màá ẹ ẹ ṣé gan thank you mommy <laughs> i am grateful thank you ma yes ma. ẹ mo lọ sí ọ́fíìsì mi tó bá ti di nǹkan bíi twelve màá fẹ́ kẹ́ wá bá mi ní ọ́fíìsì nǹkan kékeré tí mo kàn pákéjì fún bàdé yín kẹ́ wá gbà. ah mọ́mi mo jẹ́rìí yín ẹ ṣé gan thank you very much ma ẹ ṣé ma. mọ́mi ẹ dúró ìmúra ẹ̀ pọ̀ o ṣé bẹ́ẹ̀ de wa ló fà á ni àbí nǹkan mi wà torí ẹ ró dẹ́dẹ́ ẹ̀kan dúdú ìmúra ẹ̀ pọ̀ ọmọ mi òun ni torí bá di eyín náà ni tí kì í bá ṣe pé mo ní appointment lọ́fíìsì lénìí kò yẹ kí n jáde rárá lénìí èdè táwọn ọmọ mi ṣe bá dé. irọ́ o ẹ bá wọ̀ rẹ̀ ẹ̀yẹn lọ sọ́fíìsì tẹ́yìn kan bá wa dé àwọn ọmọ wa ní small thing tá a fẹ́ ṣe fún yín torí pé ẹ̀yin lẹ bí àwọn òbejì. múra ẹ pọ̀ jù mọ́mí mọ́mí ókè ẹ má pẹ́ ẹ tẹ́kì ẹ o ẹ wò ẹ jẹ́ lọ jẹ́ ọmọ yín. tọ́jú lọ sí ẹ tọ́jú adéṣẹwà ọmọlọ́jọ́ ìbí. hello ìfẹ́ báwo ni yà happy birthday èmi á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ìfọ̀kànbalẹ̀ nínú ìdẹ̀ra nínú ọlá pẹ̀lẹ́ ẹ ó yé mi ó yé mi ìyá pẹ̀lẹ́ long life yeah okay tó bá ti di twelve má wọrí tó bá ti di twelve má wá pìkẹ́ ẹ eh, of course na of course okay ká pàdé ní ibẹ̀ yẹn alright jẹ́ àpàdé mẹ́rin àti tó bá ti di twelve madam dúró ya mama dúró díẹ̀ bẹ́ẹ̀ alright bye bye thank you love you yeah. alright. my Gabori, I'm all over everywhere. pictures, uh, eh, you are yeah. following Instagram. Oh, really? Uh, I love this picture. Yeah. I love this. Yeah. We gonna love it. Go find. Uh, uh, nice. Yeah? Uh, uh, uh, n- nothing. Thank you. Thank you very much. Evelyn, ṣẹlẹ̀ kí ló dé tó rojú mọ́ mi. mi mi mi ò wò yín màá mi ò mi ò wò yín. kókó mi dénà lẹ́kọ̀ọ́ òun rojú mi kí ló ṣẹlẹ̀ kí ló kí ni mo ṣe fún ẹ. kí ló ṣẹlẹ̀. nothing i'm fine sir. wàá di níjà rẹ. kí kí ló fẹ́ ẹ̀ tẹ̀sán wọ̀ mí kí ló dé. ẹ má bínú. ó bẹ́tà ò ní kọ́ tì rárá. òròyìn òròyìn borí ni. Eh? Oh. baby o jẹ́ filẹ̀ fún it's my baby's birthday so. imagine pẹ̀lú màá bínú your birthday you kí ló ń ṣe. má dàrú jàre. very very a ṣe kí a kà lọ fún ṣọ́ọ̀pù mi kí làwọn kan tó fẹ́ anything the bá ti get fún mi náà tá bá ti ń lọ sí bá má jẹ́ kó mọ̀ fún ọ. Media, yeah. I can't take it. Okay, that's fine. Yeah, sit down. mọ́tì náà ni mi lè ṣí mọ́tì náà wọn àtọ́ ń kú ṣẹ́gun. ṣé kìí ṣe àti tí bọ́dà tó máa ń ṣètò ẹ̀yẹn máa ń gbé wá nìyẹn. o so ìwọ náà rí póun ni. a ń sin ló kọ́ ìyá mi lẹ́nu pé ṣé ìrọ̀lẹ́ ayé ni máa pelé ní àdúrà lè. kò yé mi gan-an ó ní mo ṣì ń rò ń sin tàbí ṣé mi ì dá mọ̀ mọ́ ni òun mò ń wò tí mo pa ah, àǹtí náà ni mi ì lè ṣí mọ́ wọn girlfriend bọ̀dá ṣẹ́gun ó ṣe bí pé òun ò mọ̀ mí rí ni ṣá. James ah, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ó lè ní nǹkan tí wọ́n rò tí wọ́n ṣe rí kí ẹ o. ọ̀rọ̀ òun wò ló sọ ṣé ojú ló fi ló fi ronú ojú ló fi rí yàn. ìgbà tẹ́mi tiẹ̀ ti ṣẹ́rí kórè gbogbo yín ti dàrú. tell me ní ah, ní sùn ṣé lọ́nu ṣẹ́ náà lẹ́ ẹni sùúrù ṣé ṣé tọ́pọ̀nù tí ó ṣe dónàtì tí ò bá ti ẹ̀ gbọ́n ṣé ẹ̀yin ọkùnrin náà gbọ́n ẹ̀ gbọ́n àbí. no sir. Um, will you shut up your mouth James ẹ̀mélòó ni mo ti sọ fún ẹ pé kó yé máa fi ẹjọ́ orí burúkú tó máa ń rò lẹ́nu iṣẹ́ kó yé máa fi distract àwọn colleagues ẹ mọ́ tell me ẹ̀mélòó mo fẹ́ àtiwọ́ náà ìwọ náà ti ń join gossip gang àbí sórí nǹkan tí mo máa ṣe fún ẹ èmi ni mo mọ̀ nígbà tó bá ṣiṣẹ́ oṣù kan tí o ò rí sálárì láti fi àkáǹtì fún ìgbà yẹn ló máa mọ̀ nǹkan tó kó sí. Ah, oh, oh, oh,

ṣe jẹ́ pé gbogbo nǹkan tó ń ra látàárọ̀ méjì méjì méjì oh, one mind You see mọ́ mi lára ọláṣadé ni mò ń rà fún ṣùgbọ́n pé òun ni closet friend mi tí n bá ra nǹkan tí mi bá ra tiẹ̀ ó máa máa jo owó yálẹ̀ máa rojọ́ ní ìdẹ fẹ́jọ́ bí mo ṣe ra tiẹ̀ mọ́ ọmọ mi. ó wà ọbẹ̀. àbí nǹkan tí mo ra yẹn ti pọ̀ jù. Ah, kí lo mi tó bá fẹ́ ra gbogbo store yìí lọ problem. I trust you. <laughs> <laughs> àbí now. <laughs> Abi that's my baby. Ọmọlẹ́wà, wait now, kí ló ṣe now? Mo kàn jù. Ẹni ní birthday ó dẹ̀ yẹ kí mi àti ẹjọ́ wà papọ̀ ni, o sọ pé ò ń lọlé, I don't like this. Ó ṣàrẹ̀ pé fóònù mi ti dúró lẹ́kọ̀ọ́, Ṣadé ló pè mí, ó ní mọ́mì ti ń dúró dè mí lọ́fíìsì, ó yẹ kí n wà ó yẹ kí n wà pẹ̀lú wọn lọ́fíìsì báyìí kí n lọ gba àkótọ́ fẹ́ fún wa ni, má bínú náà. Ó yẹ kí mọ́mì náà understand pé ọjọ́ birthday you are free. Okay, dear jẹ́ kí n ṣe kíní kan má padà wá jẹ́ kí n kọ́kọ́ lọ rí mọ́mì náà i promise you i will. oh my goodness come on. i'll come back trust me. are you sure. yes má padà wá trust me ṣùgbọ́n. okay jẹ́ kí lọ drop it then. ó máa ma pẹ́ kò jẹ́ kí n sáré lọ. kí n drop ẹ lé. máa gbé bike máa gbé bike o tí mo hold up kankan máa dá ẹ dúró máa gbé bike jẹ́ kí n sáré lọ. ó yẹ kí mọ́mì fi ẹ́ lẹ̀ lé honestly.

gbà tí mo débẹ̀ mo rí pé ó ṣe meeting lọ́wọ́ if i had known the meeting would be that long mi ní dúró. bọ́ mi ilé fi gígbó gígbó tí mo lọ gbà ní mi ilé filẹ̀ mo má bínú dárí ju ọdún mi lọ. mú mi lọ ra gift fún mi mi ilé parọ́. tí ẹ ní sùúrù náà adéṣẹ́wà lóòótọ́ mò ń bínú mi ò gbọ́dọ̀ parọ́ mò ń bínú gidigidi àmọ́ adéṣẹ́wà ó jọ mí lójú o. kí ni ẹ. so o lè kúnlẹ̀ ẹsẹ̀ méjì láti bẹ̀ mí Ah! kí ló wà nínú ìkúnlẹ̀ kò ṣẹlẹ̀ rí kò sí ọ̀kan nínú ìkúnlẹ̀ lóòótọ́ àmọ́ kò ṣẹlẹ̀ rí ó yà mí lẹ́nu ni ó yà mí lẹ́nu ni ó ti burú jù Adéṣewọ́ ti burú jù. Ah rí a binu. bínú mi owó náà ló máa ń fa tó máa ń jẹ́ kí n a máa ń bínú every now and mm. then ó kọ́ mi ní ẹ̀nà mo gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fadé orí mi ni mm. ẹni kí ló wá dé tí mi lè kúnlẹ̀ fún ẹ ṣé yẹn ló wá jọ ẹ lójú. ó jọ mí lójú ó jọ mí lójú. ìyá máa bínú mo ti change. ó ṣe kí ni. <laughs> mo ti change. o ṣe ọ. I have changed now. Oh, thank you. dìde dìde dìde dìde. Ah, orí ìkúnlẹ̀ lọ alátẹ̀kọ́ mo ti gbàgbé ẹ má bínú mo bínú mo bínú fẹmi ọmọ ọlọ́jọ́ ìbí happy birthday. ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé méjì méjì ni mọ́mí ah ó ṣe wá jẹ́ méjì méjì ni mọ́mí kó fún ẹ. <laughs> àmọ́ mind mọ́ mi jàre pọ́n yẹn máa ń ṣe nìyẹn eh. Eh, èmi àti ṣadé la ní gift ẹ̀ẹ́dọ́ oh, eh, èmi ò kì í ṣe bẹ́ẹ̀ di ṣadé ò bọ́ máa ń ra gift fèmí àti tá a bá ti ń ṣe nǹkan hmm. even mọ́ mi ẹ̀gbọ́n bọ́yẹn máa ń ṣe nìyẹn máa ń tọ́jú wa gan aṣọ rẹ̀. Ah, ah. àwọn ọmọ jòwó àti ṣadé yìí o <laughs> ọkọ àkíyèsí gan. pẹ̀lẹ́ báwo ni díẹ̀ sí. ẹ ẹ kí ló kù àbí hmm. àbí. nílẹ̀ jọ ìwo làbí mo fẹ́ jókòó yìí. mo ah, fẹ́ jókòó yìí jẹ́ àwòrán lé ní wọlé kà jù. she not picking up. nǹkan kò ṣe mí mo wà òkè. James ó wà òkè ó wà òkè òkè tó bá sọ fún mi pé ó wà òkè láìpẹ́ ìmọ̀dé mo ní kó lọ bá mi mú tèrètèrè wá òun fún mi mọ̀ ṣé mo ti mú mọ̀ tèrè lójú ẹbí ok ni ó dẹ̀ ń sọ fún mi pé ó wà òkè ó wà òkè bá mi sọ̀rọ̀ ó yẹ kó ti mọ̀ pé tó bá jẹ́ owó àbí sọ fún mi anything tó bá jẹ́ jẹ́ kí n mọ̀ bá mi sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan gangan ojú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́ jù. ẹ̀gbọ́n tí bá sọ pé nǹkan kan ṣe mí irọ́ ni mo pa nǹkan ń ṣe mí nǹkan tó dẹ̀ ń ṣe mí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wo rárá ọ̀rọ̀ nípa ìyàwó yín ṣẹ̀wá ni. ṣẹ̀wá o. ìyàwó yín ló pa àti àpọ̀ kí ló ṣẹlẹ̀. nǹkan kan ò ṣẹlẹ̀ but um, ó kàn dùn mí ni pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sáǹtì yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fìfẹ́ tẹ fi gbogbo ẹ̀ tẹ fi bá wọn lò kò yẹ kó jẹ́rìí yín lọ́ọ́ máa ṣe nǹkan tó ń ṣe yẹn fún. ọ̀rọ̀ yìí ń rí bákan kí ló ṣe kí ló ṣẹlẹ̀. wọ́n ń cheat on you. jẹ́ ká ṣe sùúrù. adéṣẹ́wá ti tèmi kò pọ́síbù ó yẹ kí wọn náà mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi lóòótọ́ ó lè ní lọ ó lè ní lọ́wọ́ ó lè burú ó lè máa kanra ń gbà mí o bọ̀ wípé kó wá cheat on me ìyẹn ò pọ́síbù possible now James wọn náà dẹ̀ mọ̀ pé kò possible kí ni nǹkan tó rí gan. ọlọ́rọ̀ àgbẹ̀ ti dìde ọ̀nà yìí tèmi bá pè ní ti bá sọ pé iná ń jó lórí omi ó yẹ kẹ́ni kí n lọ kérú ẹ̀ wá. kérú wa ẹ fẹ́ rí irú àgbọn fẹ́ rí eru yìí èmi náà ti mọ̀ mo kéru dání few seconds. Ah, àbò mí nìkan tó ń sọ ìlú jẹ́ eru rẹ̀ ṣe ti rí eru sìn ṣé ẹ ti rí eru ẹ ti bìlíìfù nǹkan tí mo sọ. Hmm? James. Ah, ṣáà ń sọ àwọn ni ojú mi ò lè tàn mí jẹ sí ní ọ̀hún jimmy ní jimmy adéọba àwọn ni lóyìn ah! ti di big man gan o ah ó ló ti mọ adéṣẹwà rí ọ̀rọ̀ orí bákan o n gbọ́dọ̀ rí wọn mo mọ̀ pé tí n bá ti rí wọn ọ̀rọ̀ yìí ó máa níyànjú mo gbọ́dọ̀ lọ rí wọn sinmi ọjọ́ ìrújú òwe ìrújú ìrújú òwe gbogbo ohun tó ṣọwọ́ kúkú sẹ́niyàn ìrẹ̀lẹ̀ nílùú. ga inú mi dùn láti rí yín o ah, ẹ pẹ̀lẹ́ ẹ kújọ mẹ́ta ah, ah. ẹ lẹ fresh báyìí. Eh, Ọlọ́run ni Ọlọ́run báwo dẹ ni. ah àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. so where do you work now. ṣé wọn kí ló àtàwà ní school nígbà yẹn ọlọ́run gbọ́ àdúrà àwa mọ̀wé díẹ̀ so nígbà yẹn àwọn ìjọba fún àwọn scholarship mo wà náà tí wọ́n mú nígbà yẹn I dẹ̀ travel abroad a lọ kàwé sí i gbà tí mo ṣe tán bẹ̀ mo kúkú dúró mo wáṣẹ́ mo ṣiṣẹ́ ń bẹ̀ fún ọdún bíi díẹ̀ ó dẹ̀ ti padà wálé mo wá dá iléeṣẹ́ tètè mi lẹ̀. fantastic ìwọ ní lọ́ọ̀kù. ẹ̀zálì ah, ẹ̀yin wá ń kọ́. èmi struggle gan kí n tó ríṣẹ́ at the point mo ní kí n lọ kọ́ṣẹ́ tíátà nígbà tí mo lọ yà sáwọn bí ẹ̀mí ló kàn tí wọ́n máa ń nàyàn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n à ah, at my age mo yà sá but luckily mo padà ríṣẹ́. mo lè ṣe ríṣẹ́ à ń ṣe díẹ̀ díẹ̀ mo lè ṣe ríṣẹ́. àwọn ọmọ yẹn ń kọ. àwọn ọmọ kẹrin mo ti bá gbogbo yẹn ti. àbúrò owó ló ṣú ọba yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni owó ló ṣú ọ jù. owó ni ìwọ ń kọ fámìlì ẹ ń kọ ìyàwó ẹ àná. wẹ́ mo ti léèyàn kan náà tí mo dẹ̀ nífẹ̀ẹ́ gidigidi a dẹ̀ ti ń pinnu láìpẹ́ pé a máa ṣe ìgbéyàwó any moment from now adéṣẹwà lórúkọ ẹ̀. oh adéṣẹwà. ìyàwó ti ń kọ́ fámìlì nǹkan àbúrò mu wọn pé máa kó wọn sí o àbí. ah same level malawa èmi náà yẹ ń wo èyí tí mo fẹ́ fẹ́ ni dóò àti bàdé level kan. wow wow. ọmọlẹ́wà kò kan lórúkọ ẹ̀ ó ń gbé ní eh, portview estate ní ìbẹ̀jú lẹ́kì. ẹni sọ̀rọ̀ o kókà ní sọ́ni morocco ìyàwó yín. Ah, ó dẹ̀ tún gbé ní port view. kókà ní sọ́ni ìyàwó ti tèmi náà estate yẹn náà dẹ̀ lòun náà wà. òun náà gbé ní estate yẹn. yes. ìyẹn wà ṣọ́kì nù anyway ọmọlẹ́wà tèmi pupa ṣá. adéṣẹ́wà ti tèmi náà pupa. adéṣẹ́wà kókà ó ń gbé níbẹ̀ dùn lẹ́kì ó pupa ọmọlẹ́wà kókà ó ń gbé níbẹ̀ dùn lẹ́kì ó pupa. abẹ́rẹ́ bó ṣe ń dàbí pé. ok uh, date of birth ìyàwó tèmi February fourteen. Valentine. Yeah. ọjọ́ yẹn gangan ni Adéṣẹ́wà náà ṣe bẹ́ẹ̀ títí bẹ́ẹ̀ ni ìyàwó mi February fourteen ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń ya èmi gan lẹ́nu báyìí pé ah, ọjọ́ tẹ bá ti wà lesbian ẹ má wọlé màá mú ìyàwó ti tèmi wá kí yín. lọ́nà o ní fọ́tò ìyàwó ẹ̀ mi. ẹ tẹ̀ ní sọ̀rọ̀ ẹ jẹ́ ń fi ọkàn hàn yín ná ẹ jẹ́ ń fi ọkàn hàn yín. ọkùnrin jimmy picture èmi àti ọmọlẹ́wà lélẹ̀ náà. ọmọlẹ́wà ti yín rè. yes ọmọlẹ́wà tèmi lélẹ̀. mo ń bọ̀ ẹ jẹ́ n fi adéṣẹ́wà ti tèmi náà hàn yín sìn. ẹ wo adéṣẹ́wà mi. Ah! ọmọlẹ́wà lélẹ̀ náà. adéṣẹ́wà ti tèmi lélẹ̀. kí nìkan tó ṣẹlẹ̀. ṣe rí bá àti ẹ̀yin àti ẹ̀wà gangan gangan ní ọjọ́ yẹn ibẹ̀ lèmi àti adéṣẹ́wà ti tèmi náà máa ń lọ báàbọ̀ ètò sẹ́ẹ̀fù yín lọ́jọ́ yẹn gangan gangan ọmọ tí mo máa ń ṣàánú fún ni tó dẹ̀ láìkì mi gan òun ló dọ́gbọ́n yáàyìn tó wá sẹ́ǹdẹ̀ sí mi. so possible kì í gẹ́ ìgbà ilé àwa méjèèjì i mean kó tún máa bá àwa méjèèjì plan gbéyà àmàṣègbéyàwó àmàṣègbéyàwó is it possible. ṣẹ́rí ṣe ló ń dàbí magic lójú mi nígbà tí mo rí torí mi àti ẹnu àti ń gbé ìgbésẹ̀ pé àmọ́ ah! máa ń. dọ́tọ̀ lọ́mọ ṣó lè adéṣẹwà ti ẹyẹ tó jẹ́ ọmọlẹ́wà tẹ̀lé ṣó lè pé sí ṣó máa dé báyìí. kó máa bọ̀. pé kó máa wà kí lè tẹ̀lé wa kí lè sọ ah why ah. ah. hmm. is he trying to be smart. tẹ̀tí iye mi náà báyìí. kí lè léyìí. hello hello adémi. hello onítẹ̀mí. ìyẹn báwo ni. ìyá mo wà òkè ìwọ ń kọ́. mọ́lẹ́wà ọmọlẹ́wà ìwọ̀n ibi tó wà wọ́n mọ́ ti jáde omi ní pẹ́ dé ṣó ti gbọ́. ṣe ẹ ṣe tún fẹ́ tún ẹ pè é sí ni kí ló dé látẹ̀kàn. wọ́n bínú wọ́n bínú tráfíkì. tráfíkì kí ló dé ìwọ náà. Ah, bàtà yìí ó máa ń jẹ́ ọ̀gá jù mí lọ sí ọkọ̀ kọ̀ọ̀bù kọ̀ọ̀bù kọ̀ọ̀bù. ó dà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wájú kọ̀ ọ́ síbẹ̀ náà ló ká ẹ lára tó ni. kí ló ṣẹlẹ̀. kí ni kò ṣẹlẹ̀ gbé àwọn kinní sílẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ wà nù kéèyàn mí sí ìyàwó àbí. ṣé torí pé omi ìsinmi ló ṣe pé mi. Eh, ìwọ omi ìsinmi. kí ló ṣe pààrọ̀ pò omi ìsinmi kí ni. Eh, kúra mi lọ. Eh, ṣé dúró ṣé tó máa ṣe wàá bá rẹ ṣe living room láti máa máa ṣe o ò ní rúùmù àbí. bóyá kò tún pè sí kó lè rí ṣàlàyé fún. mo ti pè tẹ́lẹ̀ kò gbé e. wàá yìí máa try ni there is no harm in trying. ó kàn ring ní ṣé o rí pé kò kò pick call. Ah! ẹ ní sùúrù kí ló fẹ́ kí n tún sọ báyìí. fóònù ẹ. kí ló ṣẹlẹ̀. fún mi ní fóònù fẹ́ fi kọ́ ọ ní kí ló ṣẹlẹ̀ kí ṣé mi lè fi fóònù ẹ kọ́ ọ ni. ṣé mi lè béèrè nǹkan tó fẹ́ fi fóònù mi ṣe ni àbí. mi ní credit fẹ́ fi fóònù ẹ kọ́ fẹ́ fi pe Ṣadé ni. ah kọ́ṣẹ́ wa ló fẹ́ gbé gbé tó bá gbé wa mú nǹkan tó fẹ́ bá sùn. ẹ̀lú ah, kẹ́hìndé mi mọ̀ pé wọ́n gbogbo nọ́ọ̀sẹ̀ ìsọ̀nba mi fún mi kí ni gbogbo rọ́bìṣì yìí sí mo ṣe máa mú fóònù mi jáde. nonsense ló ṣe yìí o. ok ó dá mo ti gbọ́ mo ti gbọ́. zirunji mi ti pè mí láì mọye ìgbà kí ni mo fẹ́ sọ fún sìn jọ fún mi ní fóònù ẹ̀ kì í fi sáré pè. má bínú mi ò ní káàdì kí ni wọ́n fẹ́ eh, ṣe. fi nọ́mbà Kẹ́hìndé náà pè é. nọ́mbà wa jọra tí má fi nọ́mbà kẹ́ ó máa ti mọ́ máa fura pé nǹkan kan ṣẹlẹ̀ mi ìdẹ́fẹ́ káṣírí ọ̀rọ̀ yẹn ti tù ú sí i. ẹ dẹ̀ ń hide number. Ah, hide number. Ah, ah. hide number pé o mọ bó ṣe máa ṣe. Mm, mm, hide number pé rí o. there's always the first time. tí ń lọ. àmú tí ń lọ. kí ló ṣẹlẹ̀? nígbà wo ló dé nísinsìnyí tó ní o ti ń lọ? ó ṣàmù pé ìwọ náà mi ìdílà pé máa wá tẹ́lẹ̀ ọkàn sáré pé mi mò ń sáré bọ̀ ni ṣáde ni mo bá sọ̀rọ̀ tó ní mọ̀mísì ti wà lẹ́wọ̀n dẹ̀ ti ń bínú mi ìdẹ̀ ṣẹ̀ wọ́n. ok mọ̀mísì. Hmm. mi mọ. má bínú jọ ah, ṣùgbọ́n màá rí ẹ létà i love you. Ah, i love you too. jẹ́ kí ara o. ilé ni kó máa lọ o. ọmọ ni yẹn jẹ ní kílẹ̀ nílé. òye màṣà kò jẹ́ nǹkan tó bá jẹ ìwọ ni kí ni mo nílé. <laughs> táyé kọ́yìn táyé kọ́yìn. ah mọ́mì mọ́mì àti sọ fún mi kẹ́yìn máa pè wá ń táyé kọ́yìn náà ẹ ẹ ṣe àwọn orúkọ wa adéṣẹwà ọmọlẹ́wà ṣé lórí kẹ́kẹ́ àwọn pípé twins ni wá di mọ́mì ah ṣé lórí káwọn èèyàn mọ̀kẹ́ bèjì ni wá ni. Ah. Ah, kí ni ìtumọ̀ yẹn náà ṣé wọn gbọ́dọ̀ mọ̀ pé bèjì ni yìí ni. mọ́mì ẹ má blame ẹ náà ó ní special reason kọ́ta yẹn sọ pé àfẹ́ káwọn èèyàn mọ̀ tó bá tásìkò àmà já yín sí mọ́ mi ẹ má blame ẹ. orú èdè wo nìyẹn ṣé bẹ́ẹ̀mi ni mo bí yín kí ló tẹ̀ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ pé bèjì ni. Ah, ó wá gbà mí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀. Hmm, mọ́mí ẹ má wọrí èmi náà mọ̀ sí plan wọn àmọ́ kò ṣe fún palára ó ní little game tó ń bá àwọn ọkọ àfẹ́sọ́nà wọn play ni but kò ń ṣe nǹkan tó máa pẹ́ ní ọ̀tẹ̀ ńlẹ́kùn. orú géèmù rú wo nìyẹn orú géèmù rú wo nìyẹn táwọn ọkọ wọn gbọ́dọ̀ mọ̀ pé bèjì ni wọ́n ẹ wo ẹyẹ àfọkún sí géèmù yìí o èmi ò fẹ́ ru géèmù báyìí o ẹ jẹ́ káwọn ọkọ yìí tẹ̀ mọ̀ pé bèjì lẹ́yìn méjèèjì ẹ jẹ́ kó mọ̀. mọ́mì ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣé bí mo ṣe wà yìí jimmy ọkọ mi kò mọ̀ pé bèjì ni mi ò mí ìdẹ sọ fún rárá rárá bẹ́ẹ̀ ni mọ́mì likewise èmi náà ṣẹ́gun ọkọ mi kò mọ̀ pé bèjì ni mí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mọ́mì nǹkan tá à ń plan lélẹ̀ a fẹ́ dúró káwọn méjèèjì propose sí wa tó bá sì propose àwọn ọmọ wa lé ní same time tó bá sì wá dé bí wọ́n wá pàdé wọn wá rí i pé ìbejì làwọn fẹ́ fẹ́ ó máa sweet gan mọ́ mi. mọ mi ẹ má wọrí ṣẹ́ràn àwọn yín ó fẹ́ jọ fẹ́ ọkọ lọ́jọ́ kan náà kọjọ lóyún lọ́jọ́ kan náà if possible kọjọ bímọ sọ́jọ́ kan náà kò ń ṣe fún anything nù nítorí ìfẹ́ tán ní síra wọn ni. ṣé nǹkan tó lọ́wọ́ bá fọwọ́ sí ṣé ìdá kan lè sọ pé ó ṣeé ṣe ni ìdá kan ò lè sọ pé ó ṣeé ṣe àti pé ìbejì làwọn méjèèjì kò sígbà tó lè ṣègbéyàwó ìjọ kan náà tó bá fẹ́ ṣègbéyàwó wọn jọ kan náà wọn á ṣe ń jọ kan náà sórí kọ́ lóyún jọ kan náà kọ́ bímọ jọ kan náà ọlọ́run ló lè ṣe yẹn kò ń ṣẹ̀dá kankan ẹ wo èmi ò fẹ́ gbogbo orú eléyìí o mi ì fẹ́ gbogbo orú eléyìí o ẹ fòpin sí o. mummy kò táwọn plan ṣe evil plan now it can work kò sí problem ẹ fọkàn yín balẹ̀. ẹ̀yin ọmọdé yàrá máa yẹ kí pinnu ṣàtàn ìṣẹ́ lórí yín báyìí alábàjọ alábàjọ màmá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo kò déédéé bára mi ní kòríta kò yé mi ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ó bá ẹ lóríta kò yé ẹ mọ́. bẹ́ẹ̀ni màmá. ẹ jọ̀ọ́ ti bọ̀ ibo gangan ló ń lọ. kò tiẹ̀ yé mi rárá mi ò tiẹ̀ kàn mọ́ mi ò mọ bí ṣe débì àwọn ọmọ yìí ò ní bára wọn ní kòríta kò yé wọn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi màmá. ẹ aṣá níbi tó ń lọ á níbi tó ti ń bọ̀ aṣá níbi tó. ẹ ẹ táyé èjìrẹ́ ìwọ ni kí ló dé kí ló wá di ẹsẹ̀ mi. mi mọ bí mo ṣe dé bí. mo dáràn èjìrẹ́ mo dáràn yẹ tèmi bá yẹ. kú oríire ah, jésù jésù olúwa ọlọ́run lágbára olùgbé ọlọ́run nínú máa ń bá wọn wọ́n jẹ́ ń bá àwọn ọmọ lóṣù tàpọ̀ yìí wọn ẹlẹ́dàá mi má jẹ́ kí mi náà dúró lórí ìtàkùn yèmí mọ́ ẹlẹ́dàá ìwọ ọlọ́run dídùn má jẹ́ kọ́nù dí mọ́ wa má jẹ́ kọ́nù dí má jẹ́ kọ́nù dí mọ́ àwọn ọmọ mi lórúkọ jésù kristu olúwa wa àmín àmín àmín. pásítọ̀ bí àlá tí mo láṣẹ rí nìyẹn o ṣé nígbà tí mo tají lójú àlá yìí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí o lẹ́kìn tí máa bọ̀ lọ́dọ̀ yín pé kẹjọ kẹ ṣàánú mi ẹ kú mọ̀ pé àwọn méjì náà ló wà fún mi àwọn nìkan ni pẹ̀lú ọlọ́run ọba tó dá mi ẹ ṣàánú mi ẹ gbà mí ẹja ni. ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ. bẹ́ẹ̀ ni pásítọ̀. ọlọ́run nìkan la láàánú ègbé ni fésù pẹ̀lú gbogbo iṣẹ́ àdókèrèkèrè ọ̀ka tó tẹ̀síwájú jẹ́ àgbàdúrà ní orúkọ jésù. àmín ayérayé agbé ọ̀gá kábíyèsí olúwa àyàn àdarí gbogbo ògo sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni lórí ìránṣẹ́ àti ìdílé rẹ̀ ẹ gba gbogbo ògo àmín jésù ayérayé ẹ̀yin lọ ba ìmọ́lẹ̀ oh yes ẹ wá tan ìmọ́lẹ̀ sí gbogbo ohun tó ṣòkùnkùn sí wa àmín jésù hmm. olúwa ẹ ṣé àmín ẹ̀mú ẹ ṣé olúwa ò ṣeun ọlọ́run àwọn wòlíì agbẹ́yìnga kábíyèsí olúwa. nítorí pé ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. oh yes. ẹ gba gbogbo ògo. àmín jésù. ní orúkọ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. ẹ pẹ̀lẹ́ ìyá wa. ẹ ṣé pásítọ̀. iṣu ọmọ á fún yín jẹ. àmín jésù. nígbà tí à ń gbàdúrà lọ a fi àwọn ìran kan wọ̀ mọ́ mo rí i pé àwọn ọmọ yẹn wọ́n fẹ́ máa figagbága pẹ̀lú ọlọ́run <laughs> tó tún fẹ́ dàbí wípé wọ́n fẹ́ máa ronú fún ọlọ́run ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ èṣù dẹ̀ ti rí ọkàn wọn tó dẹ̀ jẹ́ wípé ó fẹ́ lo àwọn ọgbọ́n láti da ìrìn àjò wọn rú ni. Ah, Jésù mi Jésù mi. wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan tó yẹ pé Sátánì tún ti rí tó fẹ́ fi tù wọ́n ṣubú nínú ara àti ẹ̀mí. wà ló mi sọ̀rọ̀ náà. anyway wo ẹja pé yẹn kò lọ kí ló máa jẹ. ó dà pé màá fẹ́ láìka àmàlà o. àmàlà kí ni wo mi lè ṣe anything mọ́mí tẹ̀ sí bamud mi jẹ́ wo bí akíta ìwò ṣe fún ẹ. mọ́mí bamud jẹ́ abó ìṣọ̀lẹ̀. ọ̀lẹ ni ẹ kó sọ pé òfẹ́ ṣe oúnjẹ máwọn orí ìgbà kan. ẹ̀sán ṣe ọ̀rẹ́ mi fẹ́ sọ lọ́ba. auf. Idiot. Aṣẹ́wó ṣe. I'm just gonna pick your call, you call, you don't. get out stop calling me stop calling me. Ah, Bíkọ́lá ṣe bá ń jẹ́ kí ọmọ ìgbé kan ṣé gbé píkì ọkọ ṣé gbé píkì ọkọ píkì ọkọ kí ló tó bí kọ́ kí ló ṣẹlẹ̀. lórí jáde. táyì lulú mo ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí pé ọkàn máa ń ṣe lẹ́wú lẹ́wú lẹ́wú àárọ̀ àárọ̀ ni máre tó máa ń bì sẹ́ńpìlì yìí ìwọ náà gbogbo ọwọ́ ẹ̀ bó ṣe funfun ìjì rẹ̀ ó ti lóyún. ẹ̀mí náà ti mọ̀ ta wá ló lóyún. jìmí. jìmí ló lóyún. adúpẹ́ fún ọlọ́run olúwa ṣeun. ṣé jìmí dẹ̀ ti mọ̀ pé ó ti lóyún fóun. Ah. táyé lolú kí ló fẹ́ kú kí ló ṣe é àti bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti realize pé mo lóyún mo ti try láti pè jù mí kò gbé kọ́ mi mo send text message tí kò reply kò lè kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọdún ká mi lára mo tún wà lólè mi ò bá mo tún lọ wò lọ́fíìsì ó wá ránṣẹ́ kejì ẹ̀ sílẹ̀ pé kó sọ fún mi pé òun fẹ́ rí mi nídìí mọ́ nǹkan tí mo ṣe fún un bí mo ṣe wà kò sí mọ̀ pé mo lóyún fún un. ṣé òbí ojú mi ṣé ó dẹ lójú pé òun nìkan ló bẹ̀rẹ̀ nájọṣepọ̀ ẹlòmíì ò bẹ̀rẹ̀ nájọṣepọ̀. yọ ọmọ tẹ̀mí mi tó ní ṣe kò ṣe. èmi náà jẹ́rìí mo jẹ́rìí mo gbèrè yín jẹ́ ẹ kàn lè burú ni ẹ̀ nínú ìkùnrin lẹ́sẹ̀ nǹkan tá a máa ṣe ni pé fún mi ní nọ́mbà ẹ̀ èmi á pè é tó bá kàn án kí n wà lọ máa wà lọ lórí ọ̀rọ̀ yìí fọkàn ẹ balẹ̀ má sunkún mọ́ tó ti gbọ́ ọkọ mi. yẹ kí n fóònù náà kó fún mi nọ́mbà ah, fúláṣadé fúláṣadé kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe báyìí torí olóhùn esí rèé ṣàdíyèsí rè oyún oṣù méjì mo rí rè eh, mo dé pé nọ́mbà ṣẹ́gun títí títí tí kò gbé kò gbé mo wá lọ́lé mi ò bá ṣadé kí ló fẹ́ kí n ṣe báyìí eh, mọ́ mi ò gbọ́dọ̀ gbọ́ ah! tèmi bá mi tèmi bá mi mi ní sùúrù jàre. Ah, ah. ṣé tèmi ti ẹ̀ pé náà bóyá á gbé fóònù tèmi eh. ó dà pé. ó ti ń rìn. mo sọ fún ẹ mo sọ fún ẹ mi fẹ́ já èèyàn ni kó gbé kó lé ní bọdì wọn sẹ báwo mo ṣe fẹ́ lọ fèsì mọmi sí ẹsìn lélẹ ìtìjú lélẹ yìí ah èmi bá mi pọ̀ kí ni fẹ́ sọ fún mọmi ah! ah ah ló ń ṣe ṣẹ́gun tí ò gbé kọ́ kó gbé kọ́ lẹ̀ ah! ṣẹ́gun ṣẹ́gun gbé ṣẹ́gun bí kọ́ lù ah ríngì náà ní kú gbé. ṣé wà eh? ní sùúrù eh? jẹ́ ká máa lọ ilé náà bàbá ah. délé ọlọ́run akọ wa mọ̀. ilé lọlé ah, ilé ibomi lọlé o ah, kí ni fẹ́ lọ sọ fún mọ́mí báwọn fẹ́ fèsì mọ́mí ní lọlé o. sùúrù jẹ́ à lọ ilé náà eh? ìwọ náà kúkú mọ nǹkan tó dé tí ò fi gbé kọ ní sùúrù. mo dá mo ti gbọ́ mo ti gbọ́ já lọ. Ah, nǹkan tí ṣẹ́gun ah, ah, báwo mo ife fèsì mọ́ mi tàbá délé eh, báwo mo ife fèsì mọ́ mi. wọ́n ló yẹ kí n béèrè ìyàwó ẹ̀ èmi ò mi ò ní parọ́ fún ẹ sórí ó ti fi text messages àti calls ó ti fi báyé fóònù mi jẹ èmi ò dá lóhùn ni. ó ń pè yín. ọlọ. sọmọ yẹn ò ní tìjú ni. ó jà wèrè ni. ẹ wo ẹ nígbàgbọ́ pé Time mi báyìí mo máa nílò àti pa fún mi fún <laughs> mi mi mi lè tèké ẹ mọ. bàbá wo lè nígbà yẹn mi irú ẹ. nọ́mbà ọpẹ ni mo sọ ẹ látàrán tó ti fún mi ní nọ́mbà yìí ó dẹ̀ sọ fún mi pé ó máa ń gbé straight number kó má sí yẹn ni ìbá ní kò fi tiẹ̀ pè torí kò lọ bí báyìí o. ó máa ń gbé straight number bóyá kò sí ibi tí network ti wà available ní ẹ túnbọ̀ máa try ẹ̀ nù. Ah, ah, ó ti rí ìgò ó ti rí ìgò ó ti rí ìgò imagine mm. imagine kóbìnrin kóbìnrin kó ló ń fẹ́ máa forí àwa méjèèjì mo fẹ́ máa forí wa gbára wa. hello. hello èló di mi má kọ fún jọ má kọ fún mi ni èmi ni ọmọlẹ́wà ní sùúrù ní sùúrù fẹ́ ṣàlàyé nǹkan fún ẹni. ẹ eh? kí ni problem ẹ kí ló dé kí ló dé tó ń pè mí. mo ti lóyún oṣù méjì ìyá dẹ ní láti ríra jọ má kọ fún un. fún ta ni you are very stupid you are mad get off my phone idiot. <laughs> ó ti kọ́ọ̀tì. ó mà ti tún pa fóònù yìí. Ah! ó parí rí. ẹ mú mi mo ti send text sí ṣẹ́gun sí i mo mo hope máa pè mí padà mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún un. ó dà kó burú. òun ni mo ṣọ. àbúrò lè lọ́wọ́ yìí ó ní náà ṣé mo kó lọ fi nọ́mbà tí mi ò mọ̀ pé mi ní ṣá gẹ̀ẹ́sì nǹkan tó sọ fún mi òun ti lóyún oṣù méjì fún ẹ. Eh! òun ṣe kí ni. òun ló yan oṣù méjì fẹ́mi. fún yín. mùmú ló pè mí ọ ah. mùmú ló pè mí ṣọgbà ṣe èrè ni ṣọgbà ṣe èrè ni. ọkùnrin jìmí hm? ẹ jọ ẹ má bínú talẹ ló pè yín sìn ah, ah. ìyàwó yín àlè. ìyàwó mi ẹ ìyàwó mi ẹ. <laughs> ok ó wá sọ̀rọ̀ kan fún yín. wèrè yẹn lóun ló yan oṣù méjì fún èmi olórí burúkú lọ́mọ yẹn òun ló send text sí mi sìnsìnsìnsìn ṣé wàá mọ nǹkan tó ń yà mí lẹ́nu báyìí ẹ wo test message the same thing tí díò tí ẹdẹ sọ ló ń sọ fún ẹ wò ó lóun lóyún oṣù méjì fún mi. <laughs> ayé ọmọdé ti bàjẹ́ ó <laughs> fẹ́ fúri àwọn méjèèjì ó oh, ó oh, kò mọ̀ pa wà papọ̀. o tẹ wọn kò rọ́pà lè mọ́ra rí. Eh, ó ju text sí wọ ó kọlu èmi. <laughs> ẹ yẹ ká treat for ọkàn pọ̀ wọlé. ah wà very very important. sọ ọkọ wa papọ̀. kò mọ náà. ó yẹ ká mess up ká. Ah, kò tiẹ̀ ró pa àlè mọ́ra rí o. ó mọ̀ kọ́tọ́ máa ṣe. ok ẹ sọ kó pè mí ni. ẹsẹ̀ ìwọ ni kò pè. ok text ojú sọ èmi àti text kókó wa bá wa mi. tọ́lọ̀ mú já ẹ̀ kó àdúgbò máa wá wọ́ pé èmi àṣẹ text. ayé ẹ bàjẹ́ lé mi. Mm. ó dáràn. Mm-hmm. ṣùgbọ́n òun ṣe báyìí ni. di ọ̀tọ̀ àwọn wà nù bọ̀lọ̀. máa nà oyún wèrè tó gbé sùpà yọ máa nà. mọ́mí ó ti pè mí ó ti pè mí gbọ́ngàn tó fẹ́ sọ. hello hello ṣẹ́gun. hello ẹ̀ alfa báwo ni. ẹ mú wa òkè. ẹ mo rí test tó sẹ́ǹsì mi ń sìn níbo ló wà ok ṣé mo kọ́ tó máa ṣe fún mi ṣòran ti jasper bar chest baba oh okay, ok mo mọ̀ bẹ́ẹ̀. ok wá bá mi bẹ̀rẹ̀ sàn sàn sàn sàn sàn mo fẹ́ rí ẹ jẹ́ ká jókòó ká jọ sọ mo kàn rí test yẹn ni kò tí ì fẹ́ yé mi tó ohun mi kò wá ká jókòó ká jọ yànnà náà ká mọ̀ kó tó ń ṣẹlẹ̀ gangan gangan. ok màá bá ẹ sìn. ó ń bọ̀. yeah yeah. ok má pẹ́ ẹ tètè tètè tètè all right. ó lóun bọ̀ <coughs> ṣé kò sí ẹ lọ́wọ́ yìí. kó ní kí n má bá òun ní jásípà bá a mọ́mí ẹ̀ òun sẹ́ńtẹ́x sí mi ń sìn ní ó dàgbò ti tàn fóun padà ó ní kémi náà wá bá òun ní Jasper bá. same Jasper bá ṣé ibì kan náà lẹ́yìn méjì tíjọba ń pàdé ọkọ yìí. ẹ o ti gbé mi lọ síbẹ̀ lẹ́ẹ̀kan rí èmi àti ẹ máa ń gbé àwa jáde lọ síbẹ̀ dáadáa. ó dà kò burú. ẹ̀rọ tún bá ó lóun máa wá. ẹ ẹ ẹ ẹ mi ò rí gbé ẹ̀ láyà báyìí o ó ní okay dear I'm on my way ṣe gbé wèrè ọmọ yìí <laughs> Jasper bá ló pé Jasper bá ló pé. ó dẹ̀ tún ló máa wá. ìyá kó láyà kó máa bọ̀. wọ́n ní ó lè kí n jágbà kó má ṣe lójú fèrè mi ìwà rí dẹ́yìn méjèèjì dá màá tẹ̀lé yín lọ ó yá kọ́kọ́rọ́ mọ́tò mi dà ó yá yá dìdì dìdì dìdì. kò yé mi mọ́ o. aláàfáà àbí pásítọ̀ ẹ̀kan lè ti ṣoògùn fún kó sọ pé fọkàn ẹ balẹ̀ tó bá ráhùn méjèèjì wọn máa melt jákòó máa bọ̀. androde. màá sọ fún pé ọ̀pọ̀ à rodi. dúró dè ọlọ́run kúkú ṣe jápà báyìí láwa. lọ́wọ́ tí mo tiẹ̀ ti mu trọ́fì ó ní mi pé bàjẹ́. ẹ̀yin àti trọ́fì ṣáá ẹ wọ́n kẹ́yìn lẹ́ ń jẹ múùsìn ah! mi ní nǹkan mi mọ̀ trọ́fì. wàá ṣe wàá dín ní fún ẹ mẹ́rin òun mẹ́rin wá for the road. James. ìyí lè lè lè lọ́dọ̀ kọ fọ́ọ̀kan mi mi láti jọ kí lè ṣe mi. ẹkọ lè láti jọ o ti lóyún fún mi èmi ló lóyún fún ṣé èmi ni mo ní oyún ṣé èmi nìkan tí mo bí ẹnìkan dá ṣé èmi ni mo lóyún ok. àwọn ìjà kò ní dá ló kú jù mí ah, èmi ló fún ẹ. ó lọ ń kú fún mi. yọ mi etí etí gèdè náà ló ń ah! sùn ẹ jù. o fẹ́ fún orí àwọn ní ìgbà jẹ́ kí n sọ fún ẹ sórí bàbá yìí sùkúl sọ mi láti sùkúl wẹ́ẹ̀bẹ̀ wẹ́ẹ̀bẹ̀. Yeah, no, no, no, you are getting it wrong. Go back. Ilé tí ilé ìbílẹ̀ ilé wọ́n wù ẹ̀mí ìyá wọn. Ibẹ̀ táìkọ́ ìní wọn. Ọmọ ẹlẹ́wà. O ẹ bá sọ fún mi pẹ́pẹ́ jì ní ẹ̀nà. Ǹjẹ́ a máa bínú surprise gone wrong ni a fẹ́ surprise yìí ni. À ń dúró pé tẹ bá ti propose wa ní same day a máa mú yín wá sílé wa. Tẹ bá wá my wa ẹ máa wá wá surprise pé ìbejì ni wa nǹkan tá à ń ṣe yìí. Torí ẹ̀ ni mo ṣe máa nǹkan ọjọ́ tá a bá ti mí ìtinú dárí lóòótọ́ rẹ̀ mo máa ń sọ fún kejì mi sódà á lè lóyún jọ̀gbọ́n náà ṣe wedding níjọ́ kan we want to do everything at the same time. oh goodness oh ti bà kọjá o ó ti bà kọjá mi ò fún ẹ ó ti bà kọjá because mi ò pé same girl wọ nìkan ló ń pílẹ̀ àwọn méjèèjì ó ti sọ fún mi fún lónìí báyìí mo pe babaláwo kó boyún ẹ̀jẹ̀ ni. inú bí mi mo ṣe inú bí mi mo ṣe ṣé ọ̀la yẹ yín lóde báyìí ẹ̀yin náà ṣàkíyèsí wọn wọn yàtọ̀ tọ̀ díẹ̀ síra wọn tó bá rí wájú eléyìí àmì kankan wà bíbà yìí eléyìí ipò àmì tó wà bíbà yìí nìkan tó tẹ́mi náà fi máa ń dá wọn nìyẹn. ó ṣáà sọ náà gbogbo ẹ méjì méjì méjì báwo ló ṣe jẹ́. so òun gangan ló ní àwọn èkejì tó máa ń gbé wá kò ń ṣe ṣadé tó máa ń sọ. níjọ́ ta lọ ṣọ́ọ̀ Ṣadé ló sọ fún kó n fẹ́ ra fún. ìwọ náà tún lọ Ṣadé òun náà tún lọ Ṣadé kí lè tẹ̀sí báyìí náà kí fẹ́ ra tí kí ni kòtò bẹ́ẹ̀ àti gan. I don't understand. kò yé mi rárá ẹni wọn ètò ọlọ́run there's something I need to verify ó ní ẹ̀yìn àmì wèrè báyìí ó fẹ́ sọ mí di wèrè níjọ́ tó wá sí ilé orúkọ èmi ni mo wá ń jọ yìí níbi ah! pé fóònù sọ àbúrò ṣe nǹkan sí. ẹ tún sọ fóònù. Ah. o mistake lè fún fóònù kejì ẹ wá sílé ti tẹ̀lé àkùnrin náà. ọ̀rọ̀ jọ̀wọ́ o ṣé kò ṣe pé ó ti rán. mi rí wọn rí o mi rí wọn rí o. ọ̀dọ̀ mi ló wà lọ́jọ́ yẹn èmi àti ẹ̀ lájọ́ jọ́ ìgbà gbogbo ẹ̀rù ìgbà kí ló dé gbogbo ẹ̀rù. what why did you do there's nothing wrong in you telling me you you have a twin sister. wọ́n á ti sọ fún mi twins nìyẹn ṣé mo ní mi ní fẹ́ ẹ ni màá tún ló bẹ́ẹ̀ mọ̀ tó ló jẹ́ méjì ohun mi kì í bí ìbejì láyé mi náà ó ti dà mí láàmú oh baby you know I love you. I love you so much ṣé àwọn àìṣiṣẹ́ kí ni babaláwo ìwọ stop sẹ́yìn.